ṣé bọ́rọ̀ náà ṣe jẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni àfa. àbí ṣe ní àfikún àbáyọ kúrò nínú ẹ. ẹ wo àfàṣẹ́rì tó dùn mí jù bẹ́ẹ̀ ni pé àná ń gbà tèmi àtàwọn ọ̀rẹ́ mi wọ kínní mo rí àwọn twenty three twenty four twenty five twenty eight tí wọ́n ti kọ́lé rẹpẹtẹ wọ́n ti ra oríṣiríṣi mọ́tò kó ti máa ra lẹ́sìn màgòdò kó máa ra ivo kó máa ra jíwà gọ̀nàfà ẹjọ́ kí ló fi ṣe orí tèmi ò fi ṣe àwọn olórin yìí kí náà ń kọ mélòó ní nǹkan tó ń kọ náà tó tó ń ra mọ́tò ńláńláńlá tó ń ra eré tí banana island afa. olórin nìkan lẹ́yìn tí ẹ rí ni ẹni tí ò ń ṣe olórin gan-an láwọn ọmọ twenty two twenty three twenty four wọ́n kún lọ́dọ̀ wa tó máa ń wá bí dáadáa tí wọ́n ń ṣe olórin tí wọ́n ò tiẹ̀ ṣe nǹkan kan wọ́n ti ṣí ilé ní àìmọye ilé náà ní. ọlọ́run ò ṣe dáadáa fún yín tó sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí o ọlọ́run ò ṣeré fún yín rárá mo fẹ́ kàn béèrè nǹkan kan lọ́wọ́ yín mi ò mọ̀ bóyá ẹ ní mọ́tò tẹ́ ń lò lọ́wọ́lọ́wọ́ àbí tẹ́ ti lò rí àbí bákan. mo ní àfàn toyota venza yẹn náà ni mò ń lò. toyota venza. bẹ́ẹ̀ ni sàn. péré. ó nìkan ni. ọ mhm. ṣé ibo lẹ ń gbé. magodo ṣangisha. magodo ní ṣangisha. ẹ̀ ń san rẹ́ǹtì ibẹ̀ ni àbí wọ́n bá yín san ẹ̀yin lẹ ń san kì í ṣe pé ẹ̀yin lẹ kọ mọ ah Ọlọ́run ṣe dáadáa. àfàmù rẹǹtì lè ní mi kọ. láàyèlá hilala muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. àwọn ọmọ tá à ń wí tán bá dọ́dọ̀ àwa gan àárín wákàtí kan wọ́n á dẹ̀ ṣe gbogbo ohun tẹ́yìn níyẹn wọ́n á lù ú gbàǹjo wọ́n á fún yàn kan. tí ò ní pé wákàtí kan tán ò ní bẹ́yìn wò. ẹ wò àfa torí ẹ̀ náà mo ṣe sátọ̀ yín wá ẹ ṣàánú mi ẹ má jẹ́ káwọn ọmọ yẹn ráìdì mi gbogbo ọ̀nà kọ̀nà gbogbo nǹkan kí nǹkan tó bá ná yín tọ́lọ́run bá fún yín lágbára ẹ̀ oníkẹ́ bá mi fi ṣe mo fẹ́ lówó ṣe àfà mo láti lówó yìí mo fẹ́ ní g mo fẹ́ ní benz mo fẹ́ ní evo mo fẹ́ ní gbogbo àwọn mọ́tò ńláńláńlá. coming soon on Yorubawood